ìmọ̀ alhamdulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run àní ẹ máa dúpẹ́ bàbá ti ní àdúpẹ́ fún ọlọ́run ayò ọlọ́ọ̀bá tí ó tún fi àánú rẹ̀ tó tún fi ṣọ́wà di òní tó ní kí àwẹ̀ yẹn ká máa gbà á kó máa ṣe é gbà ọlọ́run mọ́dọ̀ wà ládàá o ẹnu wọn bá bí tó kù sí iná ọlọ́run ẹni tí ó nínú ẹni tí ó rọrí o. fi wá ṣe kòńgẹ́ dáadáa ṣàánú wa innaka ala kulli shay'in ẹ bá kàkẹ́ wọn. a'udhu billahi minash shaytan. panu lásán tí ó fi òun gbẹjọ fún lásán tí ò ní rí ládá ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ gbàdọ́ àwa ṣàánú wa innaka ala kulli shay'in qadir ibi tá a tún wá ń lọ lónìí ó ní níbi ááyà tí ọlọ́run sírú ẹ̀ ní jọjú ní tó bá ti nírú kò yẹ kó jẹ́ tuntun ọlọ́wọ́ bá fẹ́ jóyè wọn wípé ìjọyẹ̀ náà ń ṣànẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò yẹ kó jẹ́ tuntun torí pé kọjọ́ kọ̀ láti mi ń kọ́bílì hírúsùlù àwọn aránṣẹ́ ọlọ́wọ́ bá kan ti wá ṣáájú ẹ̀ kí wá lóde tẹ̀ lójú tuntun dé kí lóde tẹ̀ lójú tuntun dé lọ́lọ́wọ́ bá fi wá ní wa mìíràn kọbílì yìí ọlọ́run ní síwájú alkùránì táa fi rán muhammadu sallallahu alaihi wasallam síwájú tí ẹ̀ kìtàbù Musa tíra Musa wá sáájú ẹ̀ ah, ṣe rí ọlọ́run ló mọ̀ kí ẹ mọ̀ ṣe máa ń sọ gbogbo ìgbà àwa ẹ̀dá a máa kọ́ bá sọrọ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run torí àwa ò lè sọ̀rọ̀ kọ́ mọ́ láàyè ṣùgbọ́n tí ọlọ́run ọba mi bá sọ̀rọ̀ yóò tún wá máa tafà nínú ẹ̀ tó ṣe wípé ẹ máa wo yorùbá olóye lọ̀rọ̀ lè yí ṣe é ẹ̀ dáhùn kí lọ rẹ̀ tàwọ̀rọ̀ta kí ọbọ̀ níwà mìíràn kọ́ bílì ihe tàwọ̀rọ̀tù ìtọ́lọ̀ wọn fi wá sọ wọn ó wá níwà mìíràn kọ́ bílì ihe kítàbù Mùsá kìí ṣe ló pàtàkì ó ní pé ká mọ̀ kí Musa náà ní tírà kí wá ní pé pàtàkì ẹ̀ ẹ mọ̀ wọ́ alaikum salaam. wà máa mọ́nà ànásà àyẹ̀yọ òmìnú wà máa mọ́nà ànásà àyẹ̀yọ òmìnú ìjà ẹ̀yìn wá fẹ́ lò yẹn ti ìsọ̀rọ̀wò ni ọba ń lò ti káàfì lọ́kà ibi ilá ń kọlù abáṣàlọ́hù bá ṣàrọ̀ rọ̀súlá bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ìwúlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyàtọ̀ ń bẹ láàrin tó àti káàfù tó lè sọ yàtọ̀ ní ibò wọ́n yìí ṣe mùrọ́jà kùránì máa kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ò sáfì ló rọ́bà hàn. wàhálà ń bẹ sàárì òkè ìwò ìjà. gbọ́ tí ń bẹ́ẹ̀bẹ̀ dáadáa àbí ká máa tán lọ́sí ẹ̀fọ́ mi ń fọ́ ó rí ajọ́ ayé náà lójú bẹ́ẹ̀ mi kà wọ́n ti bá ń gbé jáde ó yà àbí. wọ́n máa ń ná sàáyé nínú ìyá àwọn ọmọ. ẹ̀rí kí wọ́n ní ẹ̀rọ ọ̀rọ̀ bá àhún òun ní. ìlà àwọn ọmọ. ara ń tá a fi gbọ́ ìwé yẹnu qul law kana fil ardi malaikatun yamshuna mutma'innin. qul law kana fil ardi malaikatun yamshuna mutma'innin. lanazzalna alayhim minas samaa. ọlọ́run ní kò sí ìdí táwọn akọlọ̀rọ̀ sí ìdí àfi ìgbàgbọ́ o ní ìgbà tí ìmọ̀nà ọlọ́run tálùkùránì dé ní tí wọ́n ń sọ ní wípé abáṣàlọ́hù báṣàrọ̀rọ̀ súnlá ọlọ́run bá wájú yàn dìde abáre èèyàn bí ẹgbẹ́ wa ní ọ̀wà rán kò sáà mọ̀lẹ́kà mọ́ lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ̀gbọ́n mi yé wọ́n wò wípé à ṣé muhammadu jẹ́ bí ń ṣe jù wá ẹlẹ́mí òun pé tààjọjọ ṣe kékeré tààjọ máa ṣeré olójú ádà nẹ́bì yóò ànẹ́bì wọ́n wá lélẹ̀ yẹn bẹ́yìn ọba ti ẹ̀já nẹ́bì ó yẹ ọjẹ́ ní méèrírí káwọn náà mọ̀ pé special bin lélẹ̀ yóò ìbò lélẹ̀ ti wà o ìyẹ́ rẹ̀ lógun lé láti bí yóò tí kejì gùn dákùdà táwa rí orí láàrin káwọn náà mọ̀ wípé àhẹ́ àdírú eléyìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òun gangan ọgá tó pò ná mẹ́jọ ìyá rẹ̀ kan ọdọ́jà tìmí ìyá rẹ̀ míì ọdàkùdà ní wá ń sọ̀rọ̀ tá a sì ń gbọ́ ṣe mọ̀ pé yes níbo lè léyìí ti wà nínú ilé yìí ọlọ́run náà ló ilé yìí dá ṣùgbọ́n ẹni tá a mọ ìgbà wọn bàbá rẹ̀ gan tó bí lọ ẹlòmíì ju ìyá rẹ̀ lọ wá ń ilé ọ̀rọ̀ ilé ìgbà akíyàn wòye sí o àbáàtà lọ́hù bá ṣàrọ̀rọ̀ sí wùlá olóòrùn náà yà ń ṣe èèyàn bí i ti alọ́wà ọ̀rẹ́ màláíkà ṣe é sì mọ̀ kí àwọn màláíkà lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n gbà wípé ẹ̀dá tó lágbára ni wọ́n iná fi ń sìn wọ́n torí àwọn pé ọmọ ọlọ́run ni lọ́lọ́n fi ní wàjá alóyé màlá ikẹta ladina hùn wàjá alóyé màlá ikẹta ladina hùn عباد الرحمن أشاهدوا خلقهم سعدوا كتابه ولا ملائكة tó ṣe wípé ẹrúsìn ọlọ́run làwọn náà wọ́n ló bìnrin pọ́mọbìnrin ọlọ́run ni ọlọ́run fi ní asọ́fà libanáàtì àálà libanin málàkùn kàyífà táàkùnmù gbogbo yín bàbá fún yín lọ́mọ tẹ́ ẹ̀ bá ti ìbọkùnrin bí ìgbà tẹ́ ẹ̀ ti ìbìmọ̀ ẹ wá lọ́mọ obìnrin tọ́lọ́ sábòsí kọ̀ ọ̀dọ̀ tiẹ̀ ọmọbìnrin lọ́mọ ọmọ fúnra rẹ̀ òun ò nídìí ọmọkùnrin àwọn ní ayédè sọ pé àwọn màláíkà kọ́ ọmọbìnrin ọlọ́run ni wọ́n wọ́n máa ń ọlọ́run bí tó bá dọjọ́ àlùkè yá mà nàkúlò lílì màláíkàtì àhá ùláhì ìyákùn kí á nù yàgò sẹ́yìn làwọn wọ̀nyí ń sìn sẹ́yìn ẹ̀yìn bá yẹn tí màláíkà yẹn ló yọ wá tí báwọn mọ̀ pé ipò wọn lọ́dọ̀ lọ́lọ́wọ́ bá fi wá ní ó lè sọ fún wọn wípé tó bá ṣe pé a rí ó ti ṣẹlẹ̀ rí lórí ilẹ̀ ní táwọn màláíkà táwọn náà wá darapọ̀ máwọn èèyàn tí wọ́n á rìn pẹ̀lú rọ̀rọ̀ ẹ dákun ẹ wo description tí mo gífù lẹ́kàn ní kékeré nìkan ga tó kò náà mẹ́jọ kí ìyẹ́ rẹ̀ kí kan dí ọjà tì kí ìyẹ́ rẹ̀ kí wọ́n jákòdà wà lọ́ ìtọ́ sẹ́wọ̀n kí kò tí ó ju ònù bóòjì ó sì kọ́kọ́ rìn débi mo rò yìí já sọ pé torí pé rẹ̀ gùn sẹ́wọ̀n pé ìyẹ́ rẹ̀ ọ wá ga ju gbogbo pé ìgbà tó ń ti jókòó náà mẹ́jọ kò sí tó ga tó kò náà mẹ́jọ ní gbogbo bíbá yìí tí ń bọ̀ ta ni ó dùn <laughs> eré ibi àfẹ́wé wee? wọn máa rìn lórí ilẹ̀ rí pẹ̀lú fọkànbalẹ̀ nílò fi jẹ́ kí màláíkà tí ó wà wá sórí ilẹ̀ tí ó wà díṣẹ́ àwọ̀ ẹ̀dá ni wọ́n gbé wá ọlọ́wọ́n nìkan gbé àwọ̀ wọ̀ wọ́n wà síbí àti èèyàn kan bí irú wọn wọ́n wà darapọ̀ máa wẹ̀ wọ́n ní mọ̀ pé nǹkan mi nílẹ̀ fi pé àdébà yẹn péré lórí níbọ̀lọ̀ ti dà ìka lórí ilẹ̀ kan sánmọ̀ ni kò ṣẹlẹ̀ ni yóò gbé àwọ̀ dihiyatul kalbi wá báyìí ṣáà ń tẹ̀lé mi tó bá wá rí bẹ́ẹ̀ kí ni tàjábà àwọn bàbá ní mọ́ sọ pé tàjábà tàjábà ni tó yani lẹ́nu ẹ̀pẹ́ tàájúbù náà ní kíyàn yàrù kí ni tàjábà kí ni yanu kí ni ti ń yani lẹ́nu níbi ti Muhammadu tó dẹ̀ jẹ́ pé Musa náà mú tíra wá ṣáájú ẹ̀ ṣé èèyàn Musa bí ìṣe Musa ìtumọ̀ tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn láìkẹ́ ẹ̀ tẹ̀lé mi dáadáa ṣé èèyàn ni Musa náà bí màláíkà èèyàn ni wà mí ọkọ̀ bílì yìí kìtàbù Musa ìdí inú tí òfin ṣẹ̀ṣẹ̀ sọ pé wà mí ọkọ̀ bílì yìí tàwọ̀rọ̀ ọ̀tù tó jọ ní wà mí ọkọ̀ bílì yìí kìtàbù Musa síwájú alìkùránì ibi tíra Musa náà wá ibi tí Musa tó náà dé èèyàn ebó mú tíra wá wọ́n tẹ́bì hù lè díkọ́ ti kùrán ṣe mọ̀ wípé àwọn nàṣọ́rá náà síwájú anábà Muhammad ṣùgbọ́n àwọn awo ni wọ́n wà pẹ̀lú àwọn lárúbáwá nílẹ̀ lárúbáwá àwọn awo àwọn yahudi ni o sáàgbọ́mi yé àwọn lọ́gọ́ọ̀rọ̀ tí wọ́n pọ̀ sáàgbọ́mi yé báyìí ẹtíkẹ́ ti pọ́ìntì yẹn so àwọn náà mọ̀ páwọn kan pèrà àwọn lọ́mọ lẹ́yìn Musa táwọn jọjọ wà ń bẹ̀ ló jẹ́ kí Musa náà l'Al-Qur'ani gbé wá ìrọ̀gbọ́ agbọ́mi yé Nasara tí wọ́n mọ̀ ò tó nǹkan bíi Yahudi ló ṣe àbúrò network nẹ́tíwọ̀kì yóò kọ̀rẹ́ jara rẹ̀ pa nàìjíríà làwà abáṣì ní ara starlink ní ìsìn wọ́n ní 600,000 ẹ̀dá àkọ́ lórí bá mọ̀ sí wá 600,000 aláàtọ̀ máa mara 50,000 àbí 60,000 sí lóṣooṣù ah 60,000 ó ti ju sálárì ẹlòmíì lọ ẹ dákun ìyọjà yìí pẹ o sixty thousand ọjà yìí pẹ six hundred thousand ah owó tí ẹ wá bá nǹkan débi kan jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ah èèyàn bá fẹ́ gé búlọ́ọ̀kù ó ní etí ó gé o àwọn tí wọ́n ń ta ìjáàbù wọ́n mọ iye ìjáàbù six hundred thousand ọ̀nà o yẹn bá rí wọ́n ti mọ iye táwọn ò fi pa làwọn mọ̀ rò six hundred thousand níbi ra nẹ́tíwọ̀kì ah owó tá a bá lọ jẹ mẹ́rin <laughs> bàbá. <laughs> ìjáàbò okùn ilẹ̀ lọ bálabàlá àbá lówó dénú ọ̀nà ẹ̀rìn wà mí ọkọ̀ bí lè hí owó gbọ́ abọ́wọ́ ọ̀pọ̀ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ fún ẹjá mọ́ lè lóyìn náà sí èyí ọmọ rẹ̀ ti pé o bá ti yàwó owó ẹ̀rẹ́ <laughs> ọdọọdọ ọ̀rọ̀ yìí wà mí kọ́bílì yìí síwájú alukur'ani tí muhammad mú wa sallallahu alaihi wasallam kìtàbù musa tíra musa ṣáájú ebe ẹ ṣáájú gbọ́ musa tẹ́lẹ̀ ebe ẹ ma àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń bẹ láyìíká yín àti wípé àwọn ọmọlẹ́yìn ànábì musa wọ́n yìí ṣe ẹgbẹ́ ọmọlẹ́yìn ànábì isa wọn kọ ọ̀pọ̀ lẹ́bẹ̀rẹ̀ ti hadith wa sawad so ti yẹ wọn pọ̀ àwọn ní wọn tó wá ń bẹ pẹ̀lú ọlọ́run wa wulẹ̀ dákọ̀ tíra ọ dákọ̀ ẹni ó mú wa tó rẹ́pá bára lòun náà èèyàn lọ́hàn lòun náà àwọn tóun náà wá díṣẹ́ fún wọn mọ̀ gba wọn bí òun náà wọn mọ̀ wọn bí ọlọ́run sì padà ránṣẹ́ tí ọba ti jẹ́ ìyàlẹ́nu táwọn tí wọ́n ń pera wọn lọ́mọ àná àwọn ọmọlẹ́yìn Mùsá ọba ti parọ́ Muhammad náà parọ́ sallallahu alaihi wasallam wa min qablihi kitabu Mùsá gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ ti wáyé dáadáa ah, gbogbo tírà ọlọ́run tó bá sọ̀kalẹ̀ nǹkan méjì ni wọ́n ń fún nǹkan mélòó nǹkan méjì gbogbo ẹni ọba gbé tíra ọlọ́run ọba lọ́wọ́ tí ọba mú méjèèjì ó ṣe ra ẹ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́ni tíra Mùsá yẹn fún àwọn tá a rán Mùsá sí tí wọ́n jẹ́ àwọn ọmọ Banu Israila ìmáàmá onílèmọ́mù wọn lèmọ́mù wọn kí ni. Kini? lè máàmù wọn kí ni jẹ́ tí lè máàmù máa ń ṣe máàmù máa ń ṣe wájú ẹ̀ẹ́ tí máàmù máa ń ṣe ó ní a máa wò pàṣẹ oṣèlú jàre ilé oúnjẹ máa sọ fáwọn ọmọ jẹ́ ah, bá kírun láti pé àṣẹ́yìn orí bá ti ń láti jọ yìí bí ó bá tiẹ̀ kí ó yẹ kó bá fẹ́ kásá ìjọ tó ti dé bí ó yẹ kó ti ká báyìí ni wọ́n ṣe ń kí bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe kí ìmáàmù yókó tàdá bìí àkọ́ṣe ìmáàmù ni tó o bá ilé kírun lẹ́yìn ìmáàmù tó o ilé ṣe nǹkan míì tó yàtọ̀ sí tí ìmáàmù ń ṣe sóò nírun sóò nírun ilé gbọ́dọ̀ mọ́ stọ́dì ìmáàmù rẹ gẹ́gẹ́ bí wọ́n kàn tẹ́jú mọ́lẹ̀ lásán ó máa wò máàmù ọ gbọ́dọ̀ forí kanlẹ̀ ṣáájú rẹ̀ ọ gbọ́dọ̀ gbórí òkè ṣáájú rẹ̀ ọ gbọ́dọ̀ rúkú ṣáájú rẹ̀ kódà a kì í ṣe àmì ṣáájú ẹ̀ tọ́ra àwọn kan sì ṣe mistake o tí wọ́n bá ti gbọ́ wálé àdọ́ọ̀lì àmì wọn òbí kódà kó ṣe ibi tí èsì fatia àbẹ́ ẹ̀tọ́rí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ka kéwù lọ láàrin kùránì tẹ́ẹ̀kà ṣáájú ọdọ́ọ̀lì àwọn yóò tún ṣe àmì àbẹ́ ẹ̀káwọ̀ yẹn tó ń ṣe tí fàtíà náà ájí máa mú ọgbẹ́nu lé àmì ká tó wì ní láàrin sọ fẹ́ni tí ò mọ̀ ṣe àmì pé àgbọ́ àmì rẹ̀ àbẹ́rẹ̀ rántí ẹni tí ò mọ̀ ṣe àmì ẹ̀yìn mọ̀dáko èèyàn fa mọ̀mí kan sọ̀rọ̀ tèmi àbẹ́rẹ̀ ti bàbí ẹni tí ń kírun tí ò ṣe àmì ẹbẹ́ nìkan náà ẹbẹ́ nìkan àbí ìṣẹ́ nìkan ó lè dá mi lóore ẹnìkan náà nu. No ó sì ká bá jà tán kò sáámi láti ọdún tí ń kírun òun èyí sáámi ń tiẹ̀ ẹ̀rí nǹkan mẹ́ wọ́n sì ti géńdé ọlọ́mù yàtọ̀ tún ṣe lè máa mọ̀ ọ̀ tún ṣe áámi àwọn bàbá wa gan ṣe áámi àbíwẹ̀kọ̀ láwọn bàbá wa gan wọ́n tún yíká ọ̀tún wọ́n tún yíká òsì níbo wá láti wá rí ìrùn ṣe áámi ọlọ́run ò jọ́ ọ́ nàmbà wán ẹni títí ra ọlọ́run ọba máa jẹ́ ó náà ni títàwọ́rọ́tù tó jẹ́ fáwọn ọmọ Israel kí ló jẹ́ fún wọn imaman onílèmọ́mù wọn báwo ló ṣe jẹ́ ìmáàmù wọn in tí ń bẹ nínú rẹ̀ wọ́n lọ kọ́ tí ẹ bá ti wá ń kọ́ ìwà ń darí wọn kò yé ìmáàmù nìyẹn o a máa stọ́dì ìmáàmù wa ni o a máa tẹ́tí sí tí ìmáàmù bá ń sọ ni o ní bá ń ṣe kútùbà a máa tẹ́tí sí a máa mẹ́kọ̀ọ́ mẹ́ tí bá ń kírun a máa fọ́lù bí ti ń kí anábì sallallahu alaihi wasallam ó ní sọ́lú kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ti rí tí mo kí ọjọ́ lọ ká ìwé mo ti sọ fún yín ibi tá a ṣètò ẹjẹ́ lọ kà ìgbà tó bá ń kà nìwọ̀n gbọ́n mọ̀ pọ̀ ẹjẹ́ lọ tí bá ti kà nù yín ń ṣe ra rẹ̀ kí ẹ ń di òrò kẹ àtún àtú sí Yorùbá kò ní ìdíkò ní pé ka Yorùbá nù yín ọjọ́ lọ kà ẹlòmíì ní yàn kọ́ ó ní ah, ìdí òun fún wọn tí wàá bùn yàn ah.

ẹlòmíì gan jẹ lọmọ wo ní dictionary ṣùgbọ́n alákọ̀wé pọ̀ láwùjọ wa lóòótọ́ ṣùgbọ́n èdè wa èdè abínibí kò sí tó dàbí rẹ̀ tó tún wá jásìkò táwọn èèyàn ò gbọ́ èdè yẹn yé mọ́ tèdè ti fẹ́ kú tèdè bá sì ti kú ó lè pa ẹ̀sìn fáwọn èèyàn lára ẹjá sọ yẹn dìjọ́ mi wà mí ń kọ́ bí nìyí. òun ni lè máa mú wa ìmáàmá à ọlọ́run mọ̀ dá púpọ̀ kìtàbù Mùsá tí a ń gé rọ́fù lọ́gbà ó wá ní ìmáàmá ó wá fún násù wà ráhàmà ó fún násù wà hádá kìtàbù musaddiqu tí a rí pé ó fún násù àwọn fọ́ntẹ̀ sírù sàlàyé rẹ̀ bá èyí jẹ́ tí kan gbà rọ́bù tí kan gbà lọ́sùn ìjọba tí bá ní ìyàn ní ma ṣàlàyé níbi táwọn èyí tí ṣe àmì níbi tí a ti ń ké bá tí àwọn lágbára ẹjẹ́ fìyẹ́lẹ̀ ìmáàmán òun ni lè máa mú wọn ọ̀rọ̀ inú ẹ̀ ni wọ́n ń gbọ́ òun ni wọ́n ń kọ́ ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ rẹ̀ yé wa ṣàánú wa ṣe ẹni wá lẹ́ni tí ó mọ̀ ká tíra rẹ̀ ìwé rẹ̀ bó ti yẹ kó mọ̀ ká fi yé wa jẹ́ kó ṣe é lò fún wa pàbàmbà rí dé ọlọ́run ní wàrọ̀ ọ̀hìnmá tíra yẹn ni lè máa mú fún wọn ó tún wá jẹ́ ìkẹ́ lọ́nà wo ó jẹ́ kẹfẹ́ ni tí ń bá lọ ń tọ́ka ń bẹ́ẹ̀ tó só di akọmọ̀nà ah. oh. ṣe ẹgbọ́ mi yé mo ti ń sọ nìsìn ọlọ́run ní tíra Mùsá wá síwájú Al-Kùránì òun ni lè máa mú òun là síwájú òun lẹ olùtẹ̀lé oní tí a tẹ̀lé fún àwọn ọmọ Ísírẹ́lì ẹni tó bá ti wá tẹ̀lé nù wọn wá ń bí kẹfùn tó túmọ̀ sí pé àwọn kan náà ń mà tí wọ́n tẹ̀lẹ́kọ̀ọ́ nú ẹ̀ àwọn alákọ̀ọ́gbà àwọn aláwìílò àwọn onífẹ̀ẹ́nú àwọn èèyàn wá rí kẹnu ẹ̀ àṣé tí wọn náà bá fẹ́ soríire ìmáàmá ó kú bó ṣe ṣe kùránì ní mọ́mù rẹ̀ tó bá wá sọ ọ́ dìlè mọ́mù tó ń fa kéwú ya lórí ìrùn táwọn ẹ̀ka àwọn èyí kéwú wa ń lẹ̀ o tó ń dùn tó ń gbé òun jáde tó dì mí ṣááwí bíi ti kìlọ̀ pàkúrọ̀ àbá mi ṣááwí lẹ́bi ló tó rẹ̀ Abdulrahim mi ṣááwí mi ṣááwí yẹn ní agbára ó ti gbọ́ pa <laughs> ní mi ṣááwí wá lọ lórí tààrọ̀ wí ẹ̀yẹ rọ àwọn èèyàn mo ní yes that is good <laughs> bàbá mi ṣáárí tó ń sáà ń gbé kéwú jáde lẹ́bẹ̀lẹ́bẹ̀ ó tó kákìrọ́ àti ẹ gbogbo ẹ̀ láwọn èèyàn ń gbọ́ ah, ó tí ì débi kò tí ì wúlò gbogbo yẹn you dey joke torí kèfèrí tó náà ṣerú ẹ̀wà ìdodo ọ̀rọ̀ ọmọ sọ fún ẹ kẹfìrí tí ó kàbọ̀ tí ń kàwọn náà mo ti sọ̀rọ̀ ẹnìkan tó lọ yámàní fún Yahudi tí ó gbà Islam ọdún méjì ló fi ṣe lè máa ń fa wèé ó sì kú ọmọ ẹ̀tàn ọdún ọ̀tọ̀ ó sì kọ̀ lẹ́tà ṣẹ́fẹ́ gbogbo ọ̀run tí ẹ kí lẹ́yìn mẹ́mọ́ tún kà yín kí o ìgbẹ́ omi sára yín o ó sì ákùrà ní ó tàwọn jẹ wọ́n sálámí láàrin gbogbo ẹ̀kọ́ tí yẹn bá kọ́ tí ọba lò ó fò bá ń sáà nì wàhálìmí bẹ́ẹ̀lẹ́mí hì lámúyàmálá máa dábùn bí n kọ́ bẹ́ẹ̀lẹ̀ ẹ̀wọ̀ bá dílé wá sáà ní wàhálìmí tí mo sì rẹ̀ kó rí bí kí n fọ́ míkì tó fi sí nù jẹ́ ń torí lẹ́ẹ̀kan ó bá ti rí lẹ́ẹ̀kan yìí sì ní ká kó míìkì fún ìyìn ní ká fún míìkì ó ká kó míìkì fún ṣe ẹ̀kẹ́ yá wá ti kó nǹkan fún yàn ẹ̀ pé gẹ́ta sì rí ẹ̀hẹ́n ṣe ò ti múra lẹ̀ wàá lè mí bí ẹni mi hìn لم يعملا معذب من قبله أو بعد الوطن last chance وعلم بعلم لم يعمل مؤدب بعقد بعد آه من بعد bó ti dá kẹ́lẹ́rú bí kìmí ọmọ agbébi tí ń gbé lójú ẹni ó ní rúgbà áàlì mi mélòó mélòó nínú àwọn tẹ́ ń pẹ̀lú àwọn láàfà láwọn ní mímọ̀ bí ilmihi lam ya'mala gbogbo ìmọ̀ tó lóun ní kò lò kò fi ṣiṣẹ́ ṣe kò sí wà burúkú kan tí ń bẹ lọ́wọ́ ọmọ kan tí ọ̀kẹ́kọ̀ọ́ tí ò sí lọ́wọ́ rẹ̀ kò sí wà kan tí ń bẹ lọ́wọ́ àwọn tí ìṣá àfá tí ò sí lọ́wọ́ ẹ̀ mọ̀ádàbọ̀ mi ń kọ́bílẹ̀ ọ̀báàdì lè wàsàn káwọn abọ̀rìṣẹ́ tó jẹ ìyà lálìkí àmọ́ yóò jẹ ìyà sáájú wọn ọjọ́jọ́ rere ọ pé ìmà hujjatun laka aw alaika gbogbo ọmọ tí yóò bá ti lòkù lálùbáríkà ìwà ògbọ́lọ̀ ń àwọn tí mo sọ ìmíkọ́ mọ́ sọ àlàyé àwọn afọ́nà tafsiru náà ìmáàmà wà rọ́ṣọ́mà bá ń wí dákùn dúró dúró dúró ẹ mọ̀ gbọ́ ẹjẹ́ nǹkan táwọn fọ́tẹ̀ sí rúsọ ni ó tẹ̀lé ẹlòmí orò gómìn anything tí n bá ti sọ àlàyé àlàyé àwọn àfàànù ká lè bá gbọ́ yé ni ẹ wá mọ̀ gbọ́ ẹjẹ́ nǹkan tẹ̀ sí rú síta kẹgbọ́ wọ́n ní wàmí ń kọ́ bílẹ̀ ní Kùránì Tàwùrátù sáàtì wá pẹ́jọ́ ìjọba síwájú alìkùránì taura ti wá allati anzalaha Allahu ala Musa tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Musa imaman libani Isra'ila kọma jẹ́ limamu fáwọn ọmọ Isra'il li yu'minu biha kan lè bá àgbàgbọ́ wa rahmatan liman amila bima fiha sẹ́tìbọ̀ wa rahmatan ẹ bá ń gbé liman amila bima fiha wa rahmatan yọ máa jẹ́ ìkẹ́ liman amila bima fiha fẹ́ni tó bá fi àkóónú ẹ̀ ṣiṣẹ́ fẹ́ni ó bá lò tọ́ bá ti lò ò lérí kí al kí là ń gbé tà ń gbé lílò lọ̀gá o lílò ilé fi jẹ́ pé kíyàn kí ó kọ́ mọ́ sápẹ̀rẹ̀ kí ó lára rẹ̀ pẹ̀lú àwọn aláàfà àwọn jẹ́ akọrin wọ́n ti mọ́ sórí pẹ̀dánrán pẹ̀dánrán káàkiri mo ní yàtọ̀ sáwọn ọmọ tí ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ rárá wọ́n mọ̀ gánrun mọ̀ gánrun sáfù wájú òní pàtàkì sí wọn àwọn ọmọ kéékèèké lẹ́mọ̀ bá ń bẹ̀ tẹ́ mọ̀ ní ẹja fẹ̀ nìkan dá àwọn ọmọ yìí láàrin àwọn tí wọ́n dàgbà ń kọ́ àwọn ọmọ kéékèèké ọmọ wa wà ń sáfù wájú ẹlòmíràn bá ti di bí aṣa ibo tí ẹ dòsí ẹ ti ní rí torí pọ́ fẹ́ sùn tiẹ̀ ah! ẹ sì lẹ́ kéw kí ni àwọn ẹlẹ́wàá lò ẹ tún rí lónú Ramadan ẹ wá ń sá ẹlòmíràn fẹ́ ẹ wọ

ọ saa àwọn yóò mọ̀ ní ah, àwọn jẹ́ lẹ́kọ̀ọ́ yìí àwọn jẹ́ ń ìbádà alákòjú èké ìbádà wà lára wọn èsì ká mọ̀ wá ni wọ́n pé ni kíkẹ́ lómi ọ̀wà ni mo ṣáájú kí wọ́n pè irun kó ló lọ sàlùwàlá <laughs> tó o wọ́n wá ń pè irun lọ́wọ́ ṣe lọ́wọ́ tó mo fẹ́ lọ sàlùwàlá ni kó ah! ṣe àlùwàlá ká tó pè ومن قبله كتاب موسى إمام ومن قبله كتاب موسى ìmáàmù ni ẹ gbọ́dọ̀ gbàgbọ́ èyí ò ní ìrí gbàgbọ́ tó lálàáfíà ní bòmí àfinú tí rọ lọ ọ̀gbọ́dọ̀ wá gbàgbọ́ lọ́dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ ó sórí ibú bá ìgbà táwọn tí wọ́n láwọn ti ní tíra síwájú náà tí wọ́n fẹ́ kó bára wọn wọ́n kọ́ pàtí rọ lọ́n ti wà rọ́ṣmà gbogbo ń tọ́ bá wá kọ́ ń bẹ̀ ó dọ̀nà yàn fún yẹn láti lò ìwọ́tọ̀ ọkọ̀ o ti dára pé ọjà ti wà lórí ẹ̀ báwọn tí ọba kọ́ bá tiẹ̀ fẹ́ ra wà kí ni wọ́n wì kí ni wọ́n sọ wàhádà ọjọ́ tí ń lọ gìtà bọ́rún. ìdáhùn sọ́ọ́ ìkórè ìsáná لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن كان لا ọlọ́ni wa ha dá kìtàbùn tíra kan wá lélẹ̀ ìnà kùránì ìnà tíra rẹ̀ ọba tó rán Mùsá ó náà lọ rán Muhammadu sallallahu alaihi wasallam musaddiqun tíra ilé yìí ń pe àwọn tírà tó ti ṣáájú rẹ̀ lódodo kò bá iṣẹ́ àwọn ẹni iwájú jẹ́ olódodo wọn sọ táwọ́rà náà ó gbà pé tírà Ọlọ́run Ìnjílù náà ó gbà pé tírà Ọlọ́run níbi wọ́n bá tọwọ́ bọ̀ yóò tún tú wọn láṣìírí ó jùmọ̀ sí pé tó o bá ti fẹ́ mọ òdodo táwọ́rọ́ tàbí padà sínú torí mùsọ́díkù lọ́lọ́run bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ mọ̀ òdodo inú injil àfikọ́ padà sínú alukura'an torá wọn ń ti wọn kò sórí jìnà àwọn ọmọ kò sórí jìnà àwọn ọmọ anábì Musa iṣẹ́ ìbò alayhi salatu wassalam anábì Isa iṣẹ́ ìbò àwọn ìjẹ́ bá sì ní àwọn fi gíríkì wọ́n fi gíríkì wọ́n fi gíríkì àwọn kan ìbò náà wà ẹ̀bọ̀rọ̀ níyà wọ́n bí kọ àwọn kan níbo náà wà èdè ebérù ìbúlọ́wà ẹ̀bọ̀rọ̀ níyà ìbúlọ́wà èèbó ti gbàjọba wọ́n ti tú bó ṣe wù wọ́n wọ́n ti tọ́ ọ̀bọ̀ bó ṣe wù wọ́n ah wàlá ìkùrán ẹ̀ mọ àwọn afá àwọn afó tó sọ fún wa translate ah kí translate alukurani o à ń translate mini alukurani o Quran, ò ṣe translate ẹ dákun látijọ́ tí wọ́n náà mọ́ ti ka translation irú translation wo lọ kàrí tí ń sọ̀rọ̀ àlàyé tí mò ń ṣe ní ló fi mọ̀ pé kò lè represent Kùránì kò lè sọ tí Kùránì tàbá sí òun ọkàn sọ wípé tíra Musa ìmọ̀ as the leader àbí kí ni ó pé and um, uh, and mercy sára ayé méjì ṣùgbọ́n kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú tí ó sọ ọwọ́ àmà láti ibi translation ó ń ṣe ra rẹ̀ ìrọ̀lọ́pàá òun náà ní bùkátà tí ó gbọ́ òun náà ní tí ó gbọ́ díẹ̀ ń bẹ̀ wàhádá kìtàbùn tíra lẹ́lẹ́ yìí mùsọ́dìkún eléyìí tí ń pe àwọn tíra tó ti ṣáwájú rẹ̀ lódodo Eh, banka. Alani lisanan. O ti sọ di nasibu para. Arobiyan nasibu nu. O la ṣe ohun ni aha larubawa. Wọ́n gbé. Okay, labas. Tí ẹ èdè larubawa ni o. lisanu mẹ́yẹ èdè ní àrọ̀bíyá èdè lárúbáwá lálùkùránì àwọn lárúbáwá mọ̀ sórí rẹ̀ púpọ̀ tíra gbẹ̀ tíra tó jọ́gà gbogbo tíra tó sáájú rẹ̀ kọ̀rọ̀ánú na nàíyàbì ta ló yí bá ní náà láyà nárùbó bí ihe mustarushidina naqata fi àsárọ́mà àsárọ́mà yára àsárọ́mà afdọ́ bí ihe mìírànlẹ́ ọlá في ماشيط أو مكره بل نكتفي لا نبتغي ah ìbá sì tu orin yẹn fún yín ẹ sì gbé ìsìtẹ̀ ìyẹn ti lọ lisanan arabiyya ẹni ọba ti jọmọ alárúbáwá àyàfi kọ́ lọ kọ́ alùkọ̀rán ẹgbọ́n mi dáadáa òun ti jẹ́ lárúbáwá àfi kó ṣe kí ni kọ́ lọ kọ́ bọ́bá wa kọ́ tán tó fẹ́ rí kẹ́ẹ̀nù rẹ̀ àfi kó ṣe kí ni àfi kó lò ah orí yín pé mo láìdí ní púpọ̀ ẹni tóun yìí bá wá ṣe lárúbáwá àfi kí ni ẹ́ eh? àfikọ́lọ́ ọkọ̀ lárúbáwá bó bá ti jẹ́ mùsùlùmí téèyàn bá ti ṣe lárúbáwá àfikọ́ ọlọ́kọ́ lárúbáwá ah, ẹ jẹ́ sáré kàǹkẹ́ kíkìkì kan fún wa akhil muslimu ilé ọmọ ìyá mi mùsùlùmí inna hadha al-Qur'ana bi lughati al-arabi alukur'ani yìí èdè lárúbáwá ló fi sọ̀kalẹ̀ wálé ìdá tó bá rí bẹ́ẹ̀ ẹnkún ta àrọ̀bí yá tó bá jẹ́ lárúbáwá fàhímàdìlá lọ́mọdúpẹ́ fọlọ́ lọ́mọdúpẹ́ fọlọ́ pẹ̀lú pé ọlọ́run bá ní pé ahán rẹ̀ ni kùránì fi sọ̀kalẹ̀ nítí wọ́n bùkátà sí mẹ́rin ni wíké báwo ló ti gbọ́ báwo ló ti lò báwo ló ti há ilé ìtóbi sin ọlọ́run ọba ń bẹ ṣáájú ọmọ yẹn ẹjẹ́ ń fi yẹn lẹ̀ báyẹn wàyé kún tàmí ń kọ́ ilẹ̀ àrọ́bì tí wòye bá wá ṣe lárúbáwá bí àwa tá a jọjọ kóra jọ níbí lónìí fàhàmádìláà ani hadaka lil islami bọ́lọ̀ ń fi ọ̀nà islamu ìmọ̀ wallahi ọlọ́run àdúpẹ́ o wa ma kunna linahtadiya lawla an hadana Allah tó bá wá rí bẹ́ẹ̀ wajtahid fi fahmi hadhal kitab hadhal Qur'an lọ́mọ bó ṣe mẹ́jọ Qur'an yìí bá ti láwá ti lọ́mọ bó ṣe rálù Qur'an bọ́ bá ti lágbára mọ́ sáàjọ́ mi yé kí wọ́n náà lè wà lára àwọn tí ó wà pẹ̀lú àwọn mọ̀lẹ́kà lálùpẹ̀ àwọn ẹ̀dàkùn èdè lárúbá pàtàkì o láti rí ẹ̀sìn ọlọ́run ṣe bó ti tọ́ tí mo fi ní ọba mú tí àìwá nù ó ti ní nǹkan tí mo ti sọ síbẹ̀ ti pẹ́ 2009 ni mo kọ tíra yìí 2009 ṣùgbọ́n 2013 la tẹ̀ jáde. Mm. 2013 ọ̀rọ̀ wa pọ̀ ń bí wípé ẹni tí ó bá jẹ́ àfáà ó lè jẹ́ àfáà o ẹni tí ó bá jẹ́ àfáà yakunu muliman bi lisani al-arab èdè lárúbá gbọdọ̀ yìí sí dáadáa ọ̀rọ̀ méjì kan wá ń bẹ ń bí ẹlọ́ka ìdẹ̀ wá ní tíra yìí ní ẹlọ́ka ọ̀rọ̀ Imamu Shatibi ẹ̀dẹ̀ lọ́ka ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ni mo fẹ́ kà aléhìmá rahmatullah ṣékùl islamu ní inna ta'alluma lọ́gọ́tì làrọ̀bìyàtì mínà dìí kí kọ́ èdè lárúbáwá ààrẹ sí wáyé ni wà innahu fardun wájìbù ọ̀rọ̀ yẹn páálí ni li fahmi maqasidil kitabi was sunnah láti gbàgbọ́ yé ẹ̀kọ́ ẹ̀sìn títí ẹ̀rọ ọlọ́run àti sunna náà fi wa.

fàwọ́ àwọn àjìbò gbogbo ohun tó bá ti ṣe pé ohun tó sọ̀rọ̀ yóò lè pé àbí pẹ̀lú ẹ̀ ó náà ti dọ̀rọ̀ yàn ọ̀rọ̀ yàn ni kí ọkùnrin ó wá mọ́ṣáláṣí torí kò lè rí inú ọ̀ràn inú jama kì í bí ọba wá mọ́ṣáláṣí ìdí àbí máa ń sọ yí pé ìlèwàsá ilé hukmul maqasidi ma la yatimu alwajibu illa bi fawaji ọ̀rọ̀ yẹn bẹnu iqtida'u siratil mustaqim mo fẹ́ mú àyà yẹn kan lẹ̀ torí pọ́jọ́ ti lọ wàhádá kìtà àbùn ẹwọ ọlọ́run elédè wo lànábì sọ̀rọ̀ elédè wo lànábì sọ̀rọ̀ ó wá sọ tíra kalẹ̀ fún ní ìdí àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ immediate one nítorí kó lè rọrùn láti jẹ́ lè mọ́mù fún wọn ká lè gbọ́yìn bí ẹ bá wá gbọ́ yé tí wá translate ẹ̀ sí lílo yóò wà di kí ni rahma ṣe ẹ̀ tún ti gbàgbé ni yóò di kẹ́ ọlọ́run yóò di kẹ́ náà lè yọ dẹ́rọ ìlàdínà tọ́lá mọ̀ méjì wá lẹ́yìn ìgbà kùránì dé la bá pín sí kan bá ya sí wọ́n bora wọn sí àwọn báwọn ènìyàn dẹ́rọ̀ lẹ́dùn wà bò ṣẹ̀rọ ọlọ́dí Al-Qur'ani yìí yọ máa jẹ́ ìkìlọ̀ fáwọn alábòsí tí a ń bọ́ra wọ́n sí ẹlòmí ìdí alábòsí pẹ̀lẹ́ bọ̀ ẹlòmí ìdí alábòsí pẹ̀lú àìgbàgbọ́ tálùkùránì dé tí ọ̀gbájọ́ ẹlòmíì dalábò sí pẹ̀lú àgàbàgebè sọ́bẹ́sẹ̀ ló nífà hypocrisy ẹlòmíì dalábò sí ti ẹ̀pẹ̀lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lòun fi ń bọ́ra rẹ̀ sí ìmẹ́kọ́ mọ́ sọ gbogbo ẹ̀ mo ti sọ fún ìdí bá ti sọ ní tàn àfà sọ ṣọ́ ara rẹ̀ mọ́ bá yí ara rẹ̀ jẹ́ mọ́ bàlùkí àmà rẹ̀ jẹ́ لينذر الذين ظلموا bó ti ń jẹ́ ìkìlọ̀ fáwọn tí wọ́n bora wọn sí kí wọ́n jáwọ́ ń bí ààbò sí kó tó ṣe wípé kò ní bá mọ́ káṣọ mọ́tò bọ́mọ yẹ mọ́ kí wọ́n tètè túbá wọ́n mú ṣe rẹ̀ ní ẹ̀rẹ́wọ̀n sí ni bẹ́ẹ̀ náà ni alukùránì yìí ìró dùnú ni fáwọn tí wọ́n bá ṣe dáadáa wọ́n gba ìró dùnú wípé àwọn ó jèrè lọ́dọ̀ ọ̀nà wọ́n á jèrè láyé àtúbọ̀tán wọn ó dà á láyé dáadáa ó sun gbogbo nǹkan tí wọ́n bá fi lẹ̀ sáyé bọ̀ lẹ́yìn ìgbà náà àlìjáná tó wá ń dúró dè wọ́n ìyọ́nú ọlọ́wọ́n bá tó dúró dè wọ́n ara àwọn ìyẹn ni kọ́ lọ́wọ́ kèmí àti yín mọ́ ara wọn ni ọkà wa mà jẹ́ àṣorí eré ayé jẹ́ àṣe tọ̀run ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga lo alukur'ani nímọ̀nà fún wa ìwà ṣe kò ń gé àánú rẹ àwẹ̀ rọmọdọ́nù tá ń gba orí ibẹ̀ ọlọ́run ọba jẹ́ ó wá lọ́wọ́ ìwà ṣe kò ń gé àánú rẹ wọ́n ṣe lè lágbàmọ̀ fún wa wọ́n ṣe lè lágbàmọ̀ fún wa àdúrà wa jẹ́ ọgbà ọ̀ ṣe ń kò ń gẹ́ ọ̀ ìṣọ́ rẹ ààbò rẹ ọlọ́mọkàkú lórí wa o ṣàánú wa tọmọtọmọ tayátayá tọkọtọkọ tilétilé tókótókó innaka ala kulli shay'in subhanakallahumma wa bihamdika ẹ̀rọ ìjà fún òun náà kọ́lá tó ń ti gbé ìkànnì ẹ̀fọ́ àwọn àgbàlagbà ṣé wàá rí ilé ìjọba ti fún wa àwọn mi bẹ gbé mi àwọn ìjọba ti gbà ẹ mọ̀ fún wa ọ̀yà. ok ibẹ̀ yẹn lẹ́bi sùn ẹ dákun ẹ já jókòó sáàyè wa ká mọ̀ wílẹ̀ pọ̀ mọ́.